wọ́n sọ̀rọ̀ fídíò ẹ̀ eh, wọ́n mú fídíò kan wá sọ̀rọ̀ láìlẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ní January four òkè tó ru tó ń yọná tókè ń sẹ́ báyìí tó ń sẹ́ tó ń sẹ́ tó ń sẹ́ tó ń sẹ́ tó ń sẹ́ tó yọná àwọn olóyìnbó pè ní volcano eruption olóòtú ń fẹ́ sọ lórí òkè yẹn so òkè yìí kò ṣe é máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn òyìnbó èyí tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láti us ló ti ṣẹlẹ̀ wọ́n sọ pé tí àwọn òyìnbó tó mú àlàyé ẹ̀wà wọ́n ní tí òkè yẹn tó kẹ̀yẹ láti inú tó wá ti gbóná dé bí i two thousand five hundred degrees celsius wọ́n tó wá ti gbóná dé lẹ́bù yẹn ni ló máa ń dínà lòkè yẹn máa ń ló máa ń dínà ló máa ń wálẹ̀ àwọn òyìnbó kò jọmọ́ lójú kò jẹ́ tuntun nature ọbẹ̀ yẹn ibi tó kẹ̀yẹ ti máa gbóná bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn nígbà tó fi fídíò àwọn ọmọ nàìjíríà kí làwọn ọmọ nàìjíríà tó sọ́ di wọ́n sọ́dọ̀ wọn àpáàdì pé tí yóò ẹgbẹ́ ṣé ẹ̀sìn ti kọ́ ọpọlọ tiwa lọ ni bí náà wọn àpáàdé ó ṣe rí nù bí náà kí ní lọ́jọ́ nàìjíríà àwọn sọ́dọ̀ wọn àpáàdì ṣé um, those are the things àwọn kan tí wọ́n fi tàn wá jẹ tàn wá jẹ tàn wá jẹ tàn wá jẹ nìyẹn ìjì òjò òyìnbó lójú lẹ́ṣọ̀ ọ̀bẹ̀ yẹn bó ṣe bó ṣe rí for for years nìyẹn bí ó ṣe máa ń ṣe ẹ̀rọ tiwọn nìyẹn kò jọ wọ́n lójú ṣùgbọ́n aṣọ ọlọ́run ọmọ nàìjíríà bóyá ah ah ṣẹ̀rí òyìnbó tó ṣe facebook tẹ́sí íńtánẹ́ẹ̀tì yìí ẹ̀ ní dààmú o tẹ́pẹ́ ìmọ̀ ṣe íńtánẹ́ẹ̀tì tọ́kàn tó mú wa lórí dísìkì àfẹ́ lè kú tọ́kàn gba lórí dísìkì pé abẹ́ rí ilẹ̀ kan òkè kan ó ń dìyàn pátá ó ń yọná ó ń yorùkú ó ṣe gbogbo ẹ̀ àfẹ́ lè kú tẹ́pẹ́ àwọn àfọ́bẹ̀lẹ̀ wá sí lórí ẹ̀ ni pé ọ̀run àpáàdì tán sọ àti amẹ́ríkà ló wà us làmẹ́rin wà àbáyé káàdì tán sọ wà ẹ wá wò bó ṣe ń yọná bó tilẹ̀ sọ pé àwọn tó ń gbówó àwọn kan ní abẹ́nu tó ń pariwo yé yé yé iná wọ́n lè sọ pé ìkẹ́lẹ́ wèrè mi lè sọ pé òun gbóhùn bàbá àbòhùn bẹ̀ ipe tí pọ̀ tó ṣe dẹ́gbẹ̀ rẹ̀ tí ó pe iná ò bẹ́ẹ̀ wọ́n pariwo ààrẹ mú lọ́sọ̀ báwọn ọmọ ìyá ààrẹ nàìjíríà o sọ pé mò ń jóná lọ́wọ́ tẹ́tẹ́ tá a pẹ́ àwọn àbá ló lọ bẹ̀ ó lè sọ pé òun gbóhùn bàbá àbòhùn bẹ̀ pé ìtúnṣúnà sáwọn ọmọ nàìjíríà pé lọ́ọ́ bá sọ fún wọn o mò ń jóná lọ́lẹ́yìn us o ẹ náà sọ̀rọ̀ káà tún pẹ̀lú àwọn tó jẹ́ orí íńtánẹ́ẹ̀tì kó wáyé síbẹ̀ ìbò láti rí bóyìnbó bá mú nǹkan wá wọ́n sọ ìlú ìgbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ àtìgbà ó ti ń ṣẹlẹ̀ wọ́n tún wá sọ nature kìíní yẹn pé nǹkan fà tó fi rí àwọn ò àwọn ò wá nìyẹn gẹ́gẹ́ ṣe ju anything tó bá yẹ jẹ́ nǹkan tuntun tá a bá rí rí tá a bá ti rí kábẹ̀sì ní fi gbọ́dọ̀ wa ọ̀run àpáàdì ẹ̀bọ́n àpáàdì ṣe rí nu ẹ ẹ ẹ bí ba ṣe pa agbára ọlọ́run àrùn agbára ọlọ́run ni ìyìn kìí ṣe mọ̀ sọ fún wa ọlọ́run lágbára gbé o ó gbọ́dọ̀ tóbi ògbé tóbi ọlọ́run lágbára bẹ̀ ó yin òyin ọlọ́run lágbára bẹ̀ ó bo ó bá àmọ́ fúri gbálẹ̀ ọlọ́run lágbára bẹ̀ ẹ ọlọ́run bá yẹ nìkan wèrè kó kó kálẹ̀ kálẹ̀ ní kó jẹ́ kálẹ̀ kó mọ̀ yà ọlọ́run lágbára bẹ̀ gbogbo gbogbo nàìjíríà bá yà wèrè ọlọ́run lágbára bẹ̀ so kẹ̀sì ẹ̀fọ́ tiẹ̀ òníkọ́lọ́run tóbi sí kò sí ní ó kéré sí effort ti ẹnìkan kò ní kọ́lọ́run tóbi sí kò ní kọ́ kéré sí bó bá mọ́sí láti gbowó ṣọ́ọ̀ṣì òwúlé ọlọ́run yìí ẹ̀ẹ́ tẹ́sẹ̀ ń pé bóyá owó lé ayé nìsín òdàlẹ́ ayé wo <laughs> mo lè sọ pé owó lé ọlọ́run ibi ya bí ya bí ya níwà bí ọlọ́run so f gbogbo praise the ọlọ́run tẹ́sí ẹ o ṣàlàwà gbà orí náà kò ní kọ́lọ́run tóbi kò ní kọ́lọ́run kéré sí. ọgọ́rùn-ún aláwa gbẹ́rù gbọ́lọ́run tóbi. ọlọ́gọ́rùn-ún aláwa gbẹ́rù gbọ́lọ́run tóbi kò ní kọ́lọ́run fẹ̀ síbẹ̀ kò sì ní kó o nàìjíríà torí pé wọ́n ti káà sínú ẹ̀sìn àwọn olórí burúkú ọjọ́ sí tí wọ́n kọ́ ọ̀rọ̀ alẹ́rú náà tún mẹ́sì wá nígbà àwọn bá tó débi wọ́n tó tó wọ́n sẹ̀yẹ̀ tó ń kọ́gàn sí wa fún wa ẹ ti kàkú wípé ọlọ́run kan dá wa pé káwọn ìbò afẹ́wà sẹ̀skọ́ṣọ̀n kó àmọ́ fọwọ́ kọ̀tán tiwọn. àwọn ò nẹ́lẹ̀ àlásẹ̀dáran kan àyẹ̀dáran kan bí ìbá sí bẹ́ẹ̀ ni ó jẹ́ pé nígbà wọn tún gbé tiwọn dé àlá tiwọn tí wọn tún gbé abala ó tún mọ praise. ṣé pé ìṣètò àtiwálá tọ̀dọ̀ tiwọn ló mọ jà wá lójú ọlọ́run kan dára síbi kò kò kò kò dẹ́ni nǹkan tiwa ó kàn dára kódà àgbẹ̀ bóyá káwọn èbó tó dé bóyá kókó là ń jẹ èbó ló bá rẹ àmàlà èbó ló bá rẹ àmàlà tá à ń jẹ àbí àwọn olóró ewédú àbẹ́yìn ní òtẹ̀ ló sí òkú ni pé bóyá kókó tó wá bí bóyá kókó là ń jẹ àwọn ló bá rẹ àwọn ló ewédú àwọn òde kó sọ pé ẹ ẹ ẹ kí lorúkọ ẹ àwọn òde léwé o àwọn òde léwé o sì ń jẹ ewédú òun jẹ ẹ̀fọ́ ògùn mẹ́gùsí tó yẹ kí síbẹ̀ mú lọ. so nípa òkè tó wá tó ṣẹlẹ̀ ní ní eh, ní US yìí àwọn èèyàn wá ń pé púlò kí Nàìjíríà ìbẹ̀rù Ọlọ́run ìbínú Ọlọ́run tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni nature òkè ònu ní tí mo fẹ́ sọ fún yín yẹn nature bóun ṣe rí tiẹ̀ nìyẹn bóun náà ṣe dá bẹ́ẹ̀ nìyẹn ẹgbẹ̀rún kúrò aláwùsù kò sí ni kó kéwòn kó dilẹ̀ kó wá di iná àbí kó domi ẹgbẹ̀rún kúrò aláwùsù kó dilẹ̀ kó domi bó nature ọ̀sẹ̀ bí sì mọ̀ sínú nígbà tẹ́ pé ọ̀rọ̀ òkè tó tọ́lọ́ ń dá ní nature náà tó wá ń bẹ̀ ẹ̀rọ omi tọ́lọ̀ ń dání léṣe omi tí máa ń sà lọ òkun tọ́lọ̀ ń dání léṣe òkun tí máa ń ru tí máa ń bínú ẹ̀rù rèé tó bà ẹ̀rù sẹ́yìn pé tẹ́ bá dọ̀rùn náà omi lọ́lọ́ mọ dà wá sí nígbà tí para àwọn omi ńláńlá bí náà tí máa ń ru lọ tí máa ń fẹ́ lọ tí máa ń gbẹ̀yàn lọ aláwọn òkun ti tẹ́ pé nature tiẹ̀ ní kó máa pariwo èsì sọ pé nature òkun lọ́lọ́run dàyàn sí tẹ́ bá ti dọ̀rùn tẹ́ pé àtẹ́wá rí ibì kan tẹ́ pé tókè wá ya tó wá dínà wá lẹ́fi wá ń sọ gbúròyìn ọ̀run àpáàdì gbogbo nǹkan ti nàìjíríà tá a ti fẹ́ sọ ẹ̀sìn lásàlẹ̀ tì bọ̀ a mọ̀ fi dẹ́rù bara wa ìtí wọn máa sọ rèé wọn sọ pé tí ò bá sí ẹ̀sìn wọn ní tí ò bá sẹ́sìn yí pé gbogbo ayé ìwà burúkú làbá máa wù nígbà tẹ wá mẹ́sìn dé àjùgbà tẹ̀sìn ò tí ì dé ìgbà wo ni bàbá jẹ́ pọ̀ sí ìgbà wo ni bàbá jẹ́ pọ̀ jù níbi tí ìwà àbàjẹ́ bá nàìjíríà dé tó bá lu ìdè níbi tí ebi pa gbà lu ìdè táwọn fún mi pé ọmọ ó ṣògùn owó yóò mọ ìrùn kí tẹ́tẹ́ mílíọ̀n wà lójoojúmọ́ ọdún mẹ́wàá lólò yóò ní ẹjọ́ ẹjẹ́ ń ṣe ẹ̀rọ mọ̀ jọ lọ́rùn kò ní fẹ́ gbọ́mọ́ torí pé ìgbà tí ò tí yẹ kó tó bẹ̀rù lẹ́tí ń gbà wọn bẹ̀rù fún so níta tí a ń tán fún yìí ìgbẹ́ báyìí kò wà tó bẹ̀rù mọ́ ìkẹ́ ẹ̀yìn náà ẹ ṣe ní màsá gbádùn láyé ẹ ti parọ́ yẹn parọ́ yẹn parọ́ yẹn ìròyìn wà nítumọ̀ mọ́ àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lọ́yẹn ti já bí ìròyìn bá já wò ní dìde èbó ní ara Saudi nínú ìyọ Ọlọ́run tó débi fẹ́mi kò sí tára Saudi lè sọ kò sí tí Islam lè sọ irọ́ gbogbo ẹ̀ Islam lè ròyìn Ọlọ́run ti bí fún wa tó tó bá wà nínú èdè ẹ̀ díẹ̀ ni pé pé wọn ò lè sọ wọn ò ní fẹ́ sòótọ́ tí ó tako yìí tí wọ́n gbé wá wọn ò ní fẹ́ sòótọ́ tí ó tako ọjà tán wá tà wọ́n wá tajà fún wa ni Islam tán wá mú wá bí wọ́n fi wá tajà ni bí àyè pé wọ́n wá tajà nígbà Islam wọn tó gómìnà mi tó ní irọ́ ẹ̀sìn ò tí pé àgbà tó dé ìdìbò bá wọn dájọ́ kó lóyún délùú bàbá wọn lẹ́sìn yóò tó pé sẹ́ni pé wọ́n àtajà ni. so bí Islam bá sọ òótọ́ kan yóò parọ́ mẹ́sàn-án bọ́rọ̀ ẹ̀sìn ti dínú àti Islam àti gbogbo ẹ̀sìn wa tálówó parọ́ èèyàn ní ò jalè èèyàn jẹ́ kórìí òpé tètè àti rí ilé bì kan tètè àti òkè bì kan àmì nǹkan nǹkan mọ́lẹ̀ gbàgbé nǹkan mẹ́rin tó ṣẹlẹ̀ bì tó wà bì náà nǹkan tọ̀hún ló mọ́ lójú ni wọ́n máa bomi ọ̀sùn fún yàn kó lọ lò ó yóò dá gbọ́dọ̀ wọ̀ fomi ọ̀sùn táàsì bomi sẹ̀mìsẹ̀mì fún yóò yóò mọ̀ pàláwà gbà lórí omi sẹ̀mìsẹ̀mì lórí omi tí ò tómi ọ̀sùn omi sẹ́lẹ̀ rú ọ̀sùn omi omi omi omi ọ̀sùn tó ń sàmì tó lébu yóò mọ̀ pàláwà gbà lórí ẹ̀ yóò mọ̀ pàláwà lórí omi sẹ̀mìsẹ̀mì táàsì lórí omi yóò pé kìnìún àwọn ẹlẹ́bọ kí àtọ́ méjì wá ní ọmọ ọmọ ọmọ Ibrahim kan lọ́wọ́ àfẹsẹ̀ tilẹ̀ nígbò wá tilẹ̀ lómi kan jọ ń bẹ̀ àṣẹ Ọlọ́run ni àṣẹ àṣẹ àṣẹ Sátánì ti bí gbogbo nǹkan ti bí kò jọ yín lójú gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ́rí mẹ́rẹ̀ẹ́rí ṣé mo dára pé orí òkè kan ní lọ́yọ̀ state wọ́n pè ní yàlákè òkè kìnìkan kìnìkan wọ́n pè igi kan náà kìnìkan àmúyẹ kan oríṣiríṣiríṣiríṣiríṣi àràmé ìrírí dáadé ìkọgùn sí ìkọgùn sí èkìtì omi gbígbóná àtomi tútù àwọn àmọ́ nǹkan àmàràmé ìrírí mẹ́rìírí mẹ́rìírí bí àwọn bá àti celebrate tí wọ́n mẹ́ pé wọ́n ní àwọn nǹkan tó special làwọn náà celebrate wọ́n bí náà pé ah tẹ́wọ́n dé nàìjíríà àwọn náà ní nǹkan tó special làwọn fúnra wọn mọ̀ àwọn ò celebrate wọn làwọn celebrate wọn àwọn fúnra wọn mọ̀ pé nǹkan tó special wà ń tó tẹ́ bá lọ sí àwọn bí nǹkan mélòó mélòó mélòó tó wà ń bí náà ẹ̀rọ àwọn òyìnbó náà táwọn náà kọ̀ọ̀kan bẹ̀ tán wá ń yà tí wọ́n ń fi ẹ̀ tán ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn sọ ti wá di international àṣọ di àpèwáwò àwọn sọ di wọn dàpèwáwò sáwọn lọ́wọ́ ní káwọn mọ́gbọ̀n ni ẹ̀ wọ nǹkan òyìnbó ní ká mọ́ jà wá lójú bọ́lá ń ṣe dá gbogbo lẹ̀kílẹ̀ ló dá gbogbo ẹ̀yà pẹ̀lú nǹkan àrà méjìdí ó kálukú ló ní nǹkan tó special àwọn tiwa ló special ju tiwọn lọ kí ẹ ti wọn ló fẹ́ràn ju tiwa lọ ẹ̀yin èrò náà ẹ̀yin èrò nílá pé òkè òkè us ní ojú iná náà ní ojú ìyálùjẹ náà ẹ máa lọ bẹ kọ́mọ nàìjíríà lọ́wọ́ iná iná fòkánò iná us